ẹjọ ẹ ṣàánú mi ẹjọ ẹjọ ẹ ṣàánú. láyé tí mo wá ayé tí mo wá kàkà kí n jalè máa kúkú ṣẹ́wí kí ni ó fò ṣe láyé tí mo wá kí ni ó fò tà. mami na. agbára ọlọ́run agbára ẹlẹ́dàá mi ò ní bá wọn jalè. àmín o. ò ní bá wọn jalè lágbára ọlọ́run. àmín. Hmm. ọ̀tọ̀ ni nǹkan tí mò ń bá bọ̀ tí mo ní kí n wá ṣàlàyé fún ẹ ọ̀tọ̀ ni nǹkan tí mo bá tó ń sọ. Ah! ọlọ́run mà tóbi lọ́ba ọlọ́run mà tóbi lọ́ba alákọ̀ọ́ni mo lásì mo ṣe wá láàlá yẹn mo ní eléyìí ò kì í ṣèpín tèmi kò ní bá jalè ọkọ mi wọn ní pa ẹ́ lágbára ẹlẹ́dàá mi wọn ní dáná sun ẹ́ jọ torí ọlọ́run ọkọ mi má bá wọn jalè. ẹ má kúnlẹ̀ dídé ẹ dídé máa mi ẹ má kúnlẹ̀. wọ́n sọ wípé àwọn tá a ti ní lánàá tí a ò ní mọ́ wọ́n torí ẹ̀ ló wọ gbà wọ́n torí ẹ̀fọ́ wa kó wa wọ́n sọ wípé nǹkan tọ́wọ́ mi ò tó fẹ́ fi gàngàn fa ohun gbogbo yí ọlọ́run ọpọlọ wa dàgbà padà fún wa ṣe òtútù fún wa. ẹ má sunkún máa mi ẹ má sunkún máa mi ẹ má sunkún máa mi ẹ má sunkún máa mi ẹ má sunkún máa mi ẹ má sunkún máa mi. irọ́ ibi tá a máa parí ẹ̀ sí lélẹ̀ ah, mo lè kọ́ ti dábọ̀ ọ̀bọ̀ ibi tá a máa parí ẹ̀ sí lélẹ̀ ni. àjàkáyé bí ló wà tó ti tayò. kí ló ṣẹlẹ̀. a ní yá ẹ ti ṣubú lábẹ́ gí máa bọ̀ kó wá lọ́wọ́ yá ẹ yá ẹ ti ṣubú lábẹ́ gí àjàkáyé yá ẹ ti ṣubú àjàkáyé wá lọ́wọ́. ìjẹ́ ah, ẹ̀ wo ló ṣubú yẹn. àbọ̀lá ah, rẹ̀ fún. ìwọ máa bọ̀ wá wo bí kò sí nǹkan tó ṣe ìyá ẹ̀ ebi ló ń pa ìyá ẹ̀ ìwọ oúnjẹ fún wọn sì tára wọn bá níyá. ebi ebi ló pa wọn béèrè lọ́wọ́ pé. màámi ebi ń pa yín. kódà tí bá sọ fún yín pé ó ló ń lò fún mi. ilé lè gbé ìwé ìgbẹ́gbẹ́ olóṣì lọmọ yẹn mọ́ra dáadáa kò wúlò kò fi òkun dáa pàápàá orú èyí lè lè gbá èmi ò lè gbá o tí n bá bẹ̀rẹ̀ sí bámọ́ra ẹ̀ tó bá báyìí máa ń ba wíkìdì ni máa ń nà bí ọmọ kó máa sunkún bí ọmọ kókó ni. ẹ máa nù. tó fẹ́ lé mi òun kọ́ ló gbà mí ṣiṣẹ́ máa pariwo máa kó kan kò dé àwọn kan ṣe kò dé anything ṣe kò wúlò useless ọkùnrin ti sọ pé ọmọ òdọgba ẹgbẹ́ òkùnkùn rí bẹ́ẹ̀. ọmọ òdọgba ọ̀nà nínú abiyamọ amú yẹn bí amọ mi rìnrìn ìyàlóru náà fi pàdé rẹ torí yóò lè jẹ abiyamọ kí kó dúró ọmọ òsì bẹ́yìn ó yẹ kó sinmi ṣẹ́ṣẹ́ ìdánù ni. kí la fẹ́ ṣe. àbí o ọ̀rọ̀ ìṣẹ́ tí ń lọ ṣé wà dáadáa àwọn ọmọ yẹn ò ti dé láti sùn. ọ ti dé ogun retí wọn. ẹ ẹ jọ ń fún Ọlọ́run tọwọn ọ̀rẹ́ mi bá ti dé ẹ bá mi fún wọn ní kí yìí. àwa lè sọ owó lè bèrè ọyìn pé ṣé mo gbé nǹkan kan jáde nínú ilé ẹ sọ wípé ẹ̀yin lẹ fún mi ní nǹkan tí mo gbé jáde ṣó ti yín má jẹ́ kọ́mọ̀ bóni tí ẹ gbé nǹkan kan jáde nínú ilé. ṣé bọ́ọ̀dù ẹ lè pera yín àbúrò parọ́ mọ́ra mi pé mo gbé nǹkan fún yín. ìyáálé kan ẹ wo ẹ fìyẹn lẹ̀ ó yẹ kó ti yé yín nǹkan tí mò ń sọ máyà ti bí yẹn sọ pé ẹ̀yin lẹ fún mi ní nǹkan tí mò ń sọ wọ́n máa sọ̀rọ̀ sí mi ní wọ́n máa bú mi ni ayé ẹ̀ mo yìí kó má ti dé. àyíká ajá wa tà ó tún sóhun ẹ ẹ ok àwọn náà ni ẹ̀yà lẹ́kẹ̀ẹ́ wá ń bí ẹgbẹ́ fún ẹgbẹ́ fún. ó máa gà báyìí obìnrin lèmi mọ̀ pé ó máa ń rò fọ́fọ́kùnrin tó máa ń ṣiṣẹ́ lára ọkùnrin ṣé ẹ̀fọ́ tí wọ́n wá rò fún ṣé ó wá ṣiṣẹ́ lára títí ẹ padà ni torí kò yé mi báyìí o. ẹjọ́ náà ẹjọ́. ẹjọ́ lẹ fẹ́ rí ọjà rẹ. sórí eléyìí ò tiẹ̀ ń ṣọ́rọ̀ ẹ̀fọ́ ẹyin dúná tí ọkùnrin ò bá kówó fún wọn mọ́ wàá tún wá máa kówó inú ilé ẹwà máa gbóúnjẹ inú ilé wàá máa gbé lọ fún tó bá dò lórí ọkùnrin sọ fún wa ó dògùn ìgbẹ ká mú ẹ lọ́bẹ̀ ká dẹ̀ wẹ orí fún ẹ straight ṣó ẹ tí wàá lọ́rọ̀ láìfù ẹ kàn kó kán ẹmí o ṣórí èyí tó máa dùn mí jù ká lè fi bójú ara wa jẹ́ gangan ó ní kí n wọlé ráìsì tí ò ju ẹ̀ṣẹ́ kan tí mo ti wò pé bí mo ń lọ ìmúlọ̀fọ́ sórí iná àbí kí n wá òróró tì àbí epo àbí ẹ ẹ stóòfù kí n má rí nǹkan tí màá fi dáná nú ẹ ah! iyọ̀ ò gbọ́dọ̀ dín. ẹ wo ẹgbẹ́ wájà rẹ̀ yálé. màá lù ẹ jù. ẹgbẹ́ kí ni wájà rẹ̀ jọ́ lẹ fẹ́ rò. tí ẹ bá dín lọlé màá lù tí ẹ bá jẹ. kódà àjàkáyé ọkọ ẹ̀gbọ́n ó máa bá mọ́ra. ìṣètè pé olóṣì ó ti ń lọ. orí wọn náà lọ máa ń bò. ọ̀rọ̀kùnrin dòrì kò ṣàgbọ́dọ̀ mi ò o. fún ara yẹn wò ṣé tí nìkan tí mò ń sọ. ìgbọràn ó sọ ju ìgbọràn ti rí ló fà náà wọ́n ló fà á. Ọlọ́run. ló fà o. Ọlọ́run playboy àná wà pé wọlé bọ́. playboy àgbègbè wa pé wọlé yìí a ti ṣeré fún wọn gan náà èmi fáyà mi ò ṣeré náà ah ọ̀gá o. fáyà ẹ má jẹ́ ká blame wa ti o tó sọ pé ká gbé e tán lódìdí tí ẹ yé e, àwa náà wà lọ ń pín ó yé e náà. ẹ yí guys ṣẹ̀rí ẹ̀yọ́ kìí jayé ṣé ti yé ṣẹ̀rí ọjọ́ ẹ̀ tí mo yẹn ń gbọ́ òrùbà tó ń dún kólákólá wàláìtàlà mi ò sínú ayé mọ́ ọlọ́run sẹ́ bọ́ immediately tí bàbá yẹn bá ti dé báyìí ọmọ ayé mo gbé báàgì mi mo ti já pa. ajé ajá ń lọ ni. Ah! playboy akọtagiri ọkùnrin ogun arábàbí ọkùnrin ìjà èmi ìgbé kákáká ibi tí kákáká ibi tí tí ògbójú ò lè pàgbìn tó tán ìgbọ́ròbọ̀ ẹ̀ sà ìpàrà sàn kọ́ kékeré wọ́n ah! ní tásẹ́ bá mu mi àjò tí gèrè bá mu mi ó máa pọ̀ ni ara ẹ̀ morúkọ tí bọ̀ ń jẹ. ọ̀nà ṣe gbé bọ́dì ìgbín ló jẹ́ kó jápa. mo ti sọ fún yín pé kò dágbére fún yín pé ibi báyìí báyìí lòun lọ o. ṣé tí o bá ti sí ilé mo ti mọ̀ pọ́dọ̀ ẹ̀ náà ló máa wá. kò wá sọ́dọ̀ èmi náà nǹkan tí mo fẹ́ rí fún sì ṣe pàtàkì gan ni o. ẹ ṣàkíyèsí sọ fún mi kí ni nǹkan tó dé tó bá dẹ̀ ti dé màá dẹ̀ jíṣẹ́ fún. kó tiẹ̀ sọ̀rọ̀ tó jẹ́ pé bóyá ilé mọ̀ ẹ̀jọ̀ sọ́nà báyìí ló gbà ní àbí ọ̀nà báyìí èmi wà náà lé ó ti jáde mi ìmọ̀ ibi tó gbà mí bẹ́ẹ̀. ọ̀rọ̀ yìí sì léwu. Ah! sákìrù bò ni. Ah! ọ sì ní sákìrù bò ni irú nìwo ni wọ́n máa ń rìn ọ jáde ọ sọ fáwọn ìyá wa náà pé ah, ibi báyìí mò ń lọ ìgbà báyìí ni màá tó dé o ọkàn lọ́lọ́lọ́ jẹ́ ká máa wọ káàkiri. èèyàn tẹ ń kó lé ìyá mi o mo fẹ́ débi báyìí o àmọ́ fi táwọ̀ sí. ọlọ́run ajẹ́ ó gbọ́. ọlọ́run ajẹ́ ó gbọ́. ó sì káyọ̀ olúwẹ̀ sókè. ó ní kíni. bóyá máa eh, mo bá kódà ẹ kíní pati tí wọ́n fẹ́ ṣe lẹ́gbẹ̀ẹ́ lè wa òde tí wọ́n fẹ́ ṣe lẹ́gbẹ̀ẹ́ lè wa bí mo ṣe rí wọn tí wọ́n ti fẹ́ mọ gbé apẹ kaná tí wọ́n fẹ́ mọ ṣètò iná dídá báyìí alele mo sáré bọ̀ wá pé ọ ni pé o tún ti bẹ̀rẹ̀ o tún ti o ká tètè mọ lọ ká lè lọ jòkó tì wọ́n. oúnjẹ ò tí ì ṣe lé oúnjẹ ò tí ì ṣe lé ẹni. wọn a ah, ṣáájú ìgbà tí wọn bá parí ẹni ẹ má gbélé ká débẹ̀ kó sọ pé oúnjẹ ti tán irú bọ́ọ̀sì fẹ́ ṣeun lójú wa àjọmọ tẹsí ẹ wò ni bóyá ayọ̀ dùn àbí kò dùn àbí mọ gídùn àjọmọ tẹsí ẹ ni jáàmọ bá ṣe wà lọ ṣé lórí ọ̀rọ̀ òde olóde òun ló karamọ́ tó tó yẹn lo torí ẹ̀ ń wá ọmọ wálé tó ń pariwo ṣùgbọ́n tó fẹ́ rí fún ó ṣe kókó gan. ẹ mọ̀ bí àwa ṣe wọ òde òde lè ra wọ́n kékeré báwọn òde mọ̀ ti òde tó ti di gbangba òde tó ti kẹnu tẹ́yàn bá fẹ́ ṣe patí lẹ́kọ̀ọ́ ńgbà mi wọ́n máa wáyàn lọ wọ́n lè wáyàn lọ sí àwọn mẹ́rin àmọ́ wáyàn làkúrẹ́ tí wọ́n lọ gbà sọ wá fún pé a fẹ́ sòde báyìí o àgàgà kan fẹ́ ṣe lọ́sìn ẹ ẹ bẹ̀rẹ̀ rìn kù ẹ mọ̀ rìn tẹ́ mọ̀ gbé aṣọ tẹ́ mọ̀ pin àìfi káàkiri òde <laughs> lẹ ìyá wa ẹ mọ́mọ́ fi òde ṣeré àti pé tàbá tètè lọ bá wọn oúnjẹ ó ṣe pàtàkì ó ṣe kókó irú tèmi ó ti kú mẹ́nu táwa lọ táwa ni tábà dáná tán la fẹ́ lọ ọlọ́mọdé jẹ pé tán bá máa gbé sẹ̀mú wá fún wa ẹyin ni wọ́n fi sáfù yàn wọ́n ti fi ẹyin bíbọ̀ sáfù yín pàtí láì jẹ́ pé fẹ́ jẹ́ ndómi. àti kò tí ẹ̀ dákẹ́ yẹn mọ́ lọ́mọdarí kan lọ pàtí sẹ́yìn àwọn tó máa lọ́mọdarí kan lọ pàtí orí wọn ò ń pé sẹ́wọ́n pé tọ́ba ní mọ́dàrí kan mọ́tò tọ́ba ní tẹ́bá fọwọ́ kan mọ́tò yìí yóò ṣubú lójú ọ̀nà mọ́dàrí kan ni àwọn tó bá ti bí ọlọ́rọ̀ lóúnjẹ dé ẹni tó bá lọ mọ̀dárí kan lọ pati kó jẹ́ pẹ́yìn lẹ́kọ̀ọ́kọ́ dé pati wọ́n kàn mọ̀ sí ah ẹ kú kalẹ̀ o wọ́n mọ̀ pé oúnjẹ wọn á dun yín wá ah àwọn tó ń sáfò yẹn wọ́n máa ní ah ẹ jẹ́ má bínú mà mò ń bọ̀ á tún lọ gbirigbirigbiri ojú ń báyìí wọ́n máa sáfò jẹ àwọn ọmọ olóúnjẹ yìí mo ti gbẹ látàrọ ah ẹ jọ ẹ má bínú mò ń bọ̀ kán pa màálù márùn ó dìgbà tó bá tó tán tó bá ku ẹyin ẹ tún wá lè má rẹ ẹyin bíbọ̀ ó lè jẹ́ ẹyin dídín ni òun ni wọ́n ní ẹ fi jà mọ́lá ẹ má má wàá pe ọmọ mi sí òde mọ́ láti máa lọ jẹjẹkújẹ káàkiri olóòwò màá jẹ́ kẹ́ ẹ jàtẹnu jẹ ah. ẹ tó jẹ́ pé pàtí mi ìtàn bá ṣe bọ́ ṣe máa fi gba ìsìkì ni wọ́n ń wá káàkiri. Ah, ìyá wa irọ́ ni eh. irọ́ ni àwọn tó fẹ́ gba ìsìkì gan àwọn fúnra wọn ti rò jẹjẹ débi pé wọn ò tó gbóúnjẹ fún yàn ṣé àwọn tó máa ń gbóúnjẹ wá fún yàn lójú oorun níjọ́ lẹ́yìn ti rí wọn kán wá mọ́ ẹ mọ ẹjọ́ tagolo gàrí ni àwọn ah, <laughs> ni wà wọ́n dẹ̀ ní ìràn gorungun yàrá èmi náà mọ̀ bó ṣe ń lọ o <laughs> torí tí àjàkáyé tá a bá ti lọ òde báwọn òun náà máa ń gba gífèwé wa á ní tàwọn yà wá lé ẹ pẹ̀lẹ́ wa ẹ pẹ̀lẹ́. ọlọ́run aṣọ yín lọ ṣọ́ yín bọ̀. àmì. màmí ti bá yín mú pólíbàgì yín dání akọyìn lára kí a mọ̀ mọ̀ yín gbé wá lójoojúmọ́. à pólíbàgì ló bá wọn mú òde yìí kẹnu ó ṣe mú Ghana must go ó ní pólíbàgì ti dà ìyá pàtí wa ń lọ yìí ó lè má yọ ọ̀sẹ̀ mu yóò bá yín gbọ́ bẹ̀ bọ̀ ẹ̀ sáà mi sọ ní gàrí ẹ lè fi yín tẹ̀ bá a ti lọ. Ah! irú ayé orúkọ ilé ìwọ lọ àti. Hello. fa burúkú balẹ̀ mọ́ náà láti ń bọ̀ ìyá ń tilẹ̀kùn ni. ẹ jọ̀ọ́ ọ̀rẹ́ yín àǹtí Kẹ́mi ni mo béèrè ṣé kò sí ó wà o tó rán wá ṣọ́ọ̀bù mi wọ́n wá gba indomie ní àrùn lọ́wọ́ mi mo dẹ̀ ti ń wá wọn látijọ́ ìmọ̀ òrí wọn olóyè kí n wá sílé wọn. indomie bẹ́ẹ̀ ni àbí indosidi ògùn kún pé. indomie. olórí ìbò jẹ́ indomie. ẹ ta wá lọ́kọ́ indomie mi fún. ṣé wo omi tó máa ṣe fún ni. ǹjẹ́ láì kàn jẹ́ ẹ ẹ àǹtí ẹ̀yin ẹtẹjú mọ́ mi ẹ wò mí rè ṣe rí kẹ́mi tẹ́ ń sọ̀rọ̀ ẹ̀ mm. kì í jẹ indomie ẹ ká má wàá ní bóyá ebi ń pàwọ̀ ọ̀rẹ́ ẹ̀nu ilé ló ṣe lọ ra indomie ṣe rí gbogbo wa in conjunction à kì í jẹ indomie ah. ẹ oúnjẹ bébì ni oúnjẹ bébì àwọn oúnjẹ ah, ẹ ń tó lọ kó indomie fún àwa ti ah, mọ̀ ó ní olórí burúkú ìṣòro kan ah ṣùgbọ́n ẹyọ kan tó wà ní ayé kẹ́mi nìyẹn a dẹ̀ ti ń ṣe àdúrà mọ́ àdúrà ìtìbà wa yọ kúrò ẹ àdúrò ìtì rí ni àdúrò ìtì rí olórí burúkú kan wà nù ayé ẹ tó pè ń boyfriend àjàkáyé náà ń pè ṣe rí sọ́ọ̀nì èmú ẹ̀ tó jẹ́ kó fi sẹ́yìn orúkọ yẹn báyìí olórí burúkú somebody ni. ok indomie dàtí kẹ́mi wá ń gbà lọ́wọ́ tèmi ọkùnrin lọ́la ń ṣe fún. gangan. ah mo dáràn. gẹ́lẹ́. Ah, àmọ́ ẹ má bínú mo fẹ́ ran yín sí ọ̀rẹ́ yín tí mo bá mú wọn ah! tí mo bá mú wọn wọ́n mọ̀ pé ayé pé méjì wọ́n bá rí bẹ́ẹ̀ kọ́ máa sá ni o. Ah, má jẹ́ ká bẹ́ẹ̀ wọlé jíṣẹ́ fún tó bá ti rí gba búrà lára ẹ̀. ló wà là ẹ fún mi jẹ́ àlẹ́ ìjì tí bá rí wọn. Ah, ẹ ṣe bó ṣe wù mí wá tí ó yìí ó máa kú òun lè kun mi gbẹ kò kúrò owó lè san mi ò lè dáwọ́ èèyàn méjì mọ́ yá lọ. dadi dadi. mo ní ká má ronú mọ ìrònú ò san gbèsè. mi má ronú ìròkúròrò tá a jẹ́ ń gbèsè ó ṣáà ti di dandan kó sì gbèsè ẹ̀ èyí owó ni ò sí tá a fẹ́ san àwọn tá a dẹ̀ jẹ́ ń gbèsè náà fi wá ṣe lẹ́yà yìí dákun ṣé kò tó ronú bẹ́ẹ̀mi ò ronú ṣé ní òní rò mí fúnra rẹ̀. ẹgbà mi ní nǹkan kan mo fẹ́ sọ fún yín o ọmọ ìlú pè mí olúwa kẹ́mi ó lẹ́ tó ti bẹ̀rẹ̀ ẹ wo aṣọ tó jò bá pa òòrùn ní ọgbẹ́ o ẹni tó sì láṣọ tí ò léèyàn yóò lọ́wọ́ àwárẹ̀ tẹ́mi bá sì wà ìrètí mẹ́ o. báwọn tẹ́ ẹ jẹ lówó bá dé ẹ̀mí yín ní ọ̀sán gbèsè fún wọn ńgbẹ̀ bá wá fìrònú para yín ẹ̀gbọ́n mi ẹ dá mi lò tá lẹ fẹ́ gbèsè. wò ó wò ó àkàn o má sọ̀rọ̀ lọ́ọ̀bẹ̀ báwọn tá a jẹ́ ń gbèsè bá kó tọ́ọ̀gì wá á bẹ̀wọ̀ náà ni torá wa la jẹ wọ́n lówó bá a dẹ̀ ṣe jẹ wọ́n lówó yẹn àgbọ́dọ̀ bẹ̀wọ̀ náà ni ẹ kò ní má ronú ni. ẹ jẹ́ wọn lọ kó tọ́ọ̀gì ọ̀ ń bọ̀ ẹ mọ̀ káwọn náà ń bẹ́ lé ẹ wo ẹ̀yin nìkan káyọ̀ kọ́ jẹ gbèsè kì í wá ṣe kú yín inú ọ̀sán gbèsè ẹ̀mẹ́yìn ni o kò bẹ́ẹ̀ mi bá wà nírètí ń bẹ o ẹ̀gbọ́n mi ìrònú ọ̀dà ṣe jẹ́ nìyẹn mà. ṣé kò jù bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni mà. ṣé kò jù báyìí náà lọ. bẹ́ẹ̀ ni. àmọ́ máa ń ríwo àti ẹ̀ tẹ̀jọ́ máa ń ṣe papọ̀ àbí kò ṣàlàyé fún mi náà tó bá jó ṣàlàyé fún mi ni màá ti mọ ṣe máa bẹ̀ wá owó yìí. ṣé kìí ṣáàyè pé bóyá nǹkan míì wà yàtọ̀ sọ̀rọ̀ owó yìí náà. ọlọ́mọ ayé kí n kọ̀ọ̀kan dè máa tọmọ yín pọ̀ mo ta kò sì dá. Ah. ọlọ́mọ àjẹ ọwọ́ owó yìí náà ni. ṣé ó lè tó yìí ni tó bá ti ń dé òfin dá ẹ lójú tó bá ti ń dé báyìí àmọ́ bó ṣe máa rí ẹ ẹdẹ lè yanjú ọ̀rọ̀ owó yẹn má bínú. ẹ bá mi sọ fún tó bá dé o ẹ bá mi sọ fún pé yàrá wá rí mi kó wá fún mi lówó mi. jẹ́ pé bóyá èèyàn tó kò fún wọn tí ẹ gbọ́dọ̀ mú wọn mú yẹn kó kéèyàn mú tí kó dẹ̀ ní máa ṣu sára mú wọn mú yẹn pọ̀ ó ti pọ̀ lóyún. ó kọjú jọjọ́ kó o ní mo máa sọ fún ẹ rí bó bá ti mú gaasi kan o tó ìyọ́pò tó o ti tó gaasi kan gaasi ti mú gaasi kan o ti tó o mọ̀ o kí ló mú ẹ̀mọ́ tí yó. ó ti wọ̀ mí lára ni. mi ò ṣe. ó lè bu ti kú. àmọ́ dà bẹ́ẹ̀ bọ̀ lórí burúkú ni o aláyé ó rárá ayé ẹ̀. ayé yín ò ní bàjẹ́ o mo rí o mo rí bàjẹ́ mo ra fi bébì gan mo ra fi blog ni because tó yẹ wàyìn ògógóró ló fẹ́ lọ mu. irọ́ ni o tó bá rí mi ó máa bẹ́ gbowó lọ́wọ́ mi. ajẹ́ tí a máa na wọn lówó gbòòrò. wo ó tún ní masters ń bẹ̀ gan. irọ́ ni o in fact ó ní phd. Ta àtàmì bíi emmanuel pasiro wà tátátátátátá jọ. ìfọ̀ àpẹ́kọ́ tó dáa fún yàn ṣákírù náà lè ti wá wọlé wájú rẹ tó wà nínà nínà kùnà báyìí. mo pé kó má mọ yòówó kọ yìí. bá a ṣe ní kárí kò ní dáa kákọrí kọ̀ọ̀kan náà máa na àbúrò ọ̀rẹ́ wa <laughs> kí wọ́n náà ti wá máa ṣe. ṣé ọ̀rọ̀ yóò wí yẹn ọ̀rọ̀ burúkú rò wí yẹn o ìyí mo iná yé tẹ̀mí lọ́rùn. sori tó bá jẹ́ pé sídìí àbúrò èèyàn òun rọwọ́ tèmi bà kí mú kí máa ń ó máa pákọ sílẹ̀ máa wà pé ah, ọmọ èmi náà mo ti gba wájú ẹ̀ kọjá. àkọsílẹ̀ olórí burúkú lọ fẹ́ àkọsílẹ̀ olórí burúkú lọ tó bá gba wájú ẹ̀ kọjá bí ìgbà tó gba wájú tírélà yóò sì gba ọ̀dà nù. ẹ lè gbà mí. ọ̀ ń ṣe eré ni ẹ wá kí la bá kí kí irú eré wo nìyẹn náà lórí pé a wà nídìí ayò ló fà ká máa fi ẹbí wa ta yín ṣé ńgbà tí a wá tayò níṣẹ́ ṣé mo gbé ẹbí mi wá ta ayò ń bí àbí mo bá ń búrò ẹ eh, o kò mọ̀ pọ̀rọ̀ máa ń dùnyàn náà ah, ṣé ó yí sí náà kéèyàn kàn má bùrẹ̀ èèyàn kó kàn máa rún kó máa rún kó máa rún ah, ẹ yìí sí iṣẹ́ òǹgbójú. àbí ah. kí ni gbogbo rádà àdá tá ń sọ eh. ọkùnrin oní àìsí yìí eh, kí ó dé. ẹ jọ ṣé èmi ni sọmọpọ̀ lọ́ọ́ kọ́ dalẹ̀ akọ́ríkọ̀dà wo ní na ẹ àbúrò ẹ <laughs> olórí burúkú sẹ́yìn lẹ́bí ni. ọ̀rẹ́ mo kára òun ni sọ ti ń wù. ajẹ́ o mọ̀ pé ìgbàkúgbà là kọ́ ìkọjà ń fa àbúrò ẹ̀ ṣe back to back nígbà ó sọ di table tennis nígbà sọ́tún nígbà sọ́tún nígbà ó tún máa lági gé. àkóríkọjà máa gbádùn. ẹ eh, Man City onílígì back to back. sórí wọ bóyá school lọ ṣe ni àbúrò owó gẹrun kò yé mi. Eh, fásán eléyìí ìwé orí ni designer ni tí ẹ bá jẹ́ pé ìbàjẹ́ pé èèyàn wà lé ayọ̀ àìrí kan sí kan oyin irú ẹ̀kọ́ ọmọ sẹ́nu wọ́tọ̀wọ́tọ̀ sí yàn eh. ṣé mo pè ọ wá bí àbí wọn mo bá tayò sọ gbádùn báyìí àbí wẹ́rẹ́ lélẹ́yìn ni. ara ẹ ti lè kó tọ́lọ́ ẹ jẹ́. sórí bọ́ ṣe wà yìí ṣé ìyá tiẹ̀ àbí bàbá rẹ̀ ni ṣé wọ́n wọ́n nara wọn. ọ̀rọ̀ yóò sọ yẹn lẹ́sì ìyóò ń pé bàbá tèmi òun náà ya tèmi ṣebí ṣe bàbá tèmi gbéyà mi sílé kó tó má nà nínú ọ̀yọ̀ nọra wọn yèdè mi èmi yìí mo jókòó yìí ọdẹ ṣé iṣẹ́ yìí ẹgbọ ẹgbaṣu lọ́wọ́ àkọ́ríkọ dàbí kẹgbà lọ́wọ́ rẹ̀ kó tó má nábùrú rẹ̀. agbèpè lọ́wọ́ ẹ̀ ni. agbèpè lọ́wọ́ ẹ̀ ni sọmọ pépè náà fi dáná ó lọ sí tí isan yọ wèrè bí gbogbo o fẹ́ wá bí yín sí ni o fẹ́ wá bí yín sí ni ọ̀rọ̀ náà bà ó dùn ó kà náà. èmi lè fi bẹ́ẹ̀ wọ. o bá ẹ ní. ó yà mí lẹ́nu ọlọ́mọṣàgbéwò mi níyàwó sàárà o. ó ti sí èrè ó ti sí èrè nǹkan ṣe yín nǹkan ṣe yín ẹjọ́ yín kọ́ iṣu ẹni báyìí onímọ̀ tọwọ́ ní bepo à ń tí ẹ bá ṣe bẹ́ẹ̀ ni kí ni rádà dàbs kí ni nǹkan tẹ́ ń bá mi sọ. tòun ti sọdí àjọ kò ló fẹ́ sáré. àyùbá ta ń bí gangan ni. àbẹ àbáyé olórí burúkú lélẹ̀. sọ wàá lù mí ni. ẹ sọ lù mí ni. sọ lè já mú ni sẹ́mi lè sọ́wọ́ lè dá mọ́ mi sọ́dún mi ẹ tètè bọ́ ẹ nì dá o ìwọ náà ẹ nì dá ẹ nì dá kò sí ti ẹ sùúrù tọ́ba ẹ nì kó wọn ajú wa máa ná o ẹ nì dá kò má náà o akọ́mọ́ ní sùúrù ẹ ní sùúrù ìwọ náà ní sùúrù ní sùúrù kò sí ọ̀rẹ́ wa ìwọ tó bẹ̀ tẹ̀ ìwọ tó bẹ̀ tẹ̀ ìwọ tó bẹ̀ tẹ̀ ẹ nì dá kọ́má pọ́n má bùrù ẹ̀ káàkiri wọn nà nà kó nà wọ́n tún wá mú wọn náà ní ọpọ́n bíbá ẹ̀kọ́ tó pé kíwé láì kó tó máa nà ẹ̀ tó mọ̀ pé yẹ̀yẹ̀ rẹ̀ yẹn á pọ̀ o. ta ló máa dà iṣẹ́ kó tètè máa lọ ní tó bàtà rẹ̀ mọ̀. àbúlórí burúkú ni ọ ni. jẹ́ kí n kú ọ̀bẹ jẹ́ kí n dún yìí rẹ̀. ó kú ẹran tí bàjẹ́ ìyá àjàkáyé ọ̀tọ̀ ẹ ti bá gbogbo lè jẹ nílé tẹ́ pé mo jẹgún lọ́dọ̀ àbúrò mi tẹ́wọ́ sùn ni ta ló gbé ike sí àárín yẹn. kò sí àgbẹ̀ bẹ́ẹ̀ àjàkáyé ni ò lè gbèjì sí tọ́lẹ́tì ń pé gbogbo ẹ̀gbẹ́ ẹ̀gbẹ́ ó ti ń jẹ mo wá sọ fún un pé torí ẹ̀ mo ṣe bá a gbé ike ọ̀dà pé kó lè máa ṣe ìgbọ̀nsẹ̀ síbẹ̀ á dẹ̀ lè máa dànù owó oúnjẹ lánàá wà jẹ́ ká tó kó ọlọ́run ní járí ó máa padà karùn-ún sẹ́yìn àjàkáyé ọmọ yín. ilé ìdáwọ̀ ọmọ tèmi ò ní karùn-ún. ilé ìtẹ́ ń wò yìí mo jogún ẹ̀ ní lọ́wọ́ àbúrò mi tẹ́wọ́ sùn ṣé kó débì báyìí kó wá rí wípé mi ò túnú lè ṣe ẹ ẹ̀ náà mọ̀ yín kò lè yàgbẹ́ lórí kí lorúkọ ẹ̀ kan àfi kó yàgbẹ́ sínú pò ìgbà tí ó karùn-ún kí ló ń dúró mú. àjogún pa tó kó o mọ̀ kó mọ̀ ẹni tó ní fọ́ọ̀mù kan gbogbo ló wà ẹ ṣe ṣe sùúrù ẹ fara burúkú balẹ̀ ah, ẹ rántí ni o wípé inú ilé náà o ní mò ń gbóúnjẹ àárọ̀ fún yín tí mò ń gbọ́ tọ̀sán fún yín tí mò ń gbọ́ talẹ́ fún yín kò sí sùúrù lọ́wọ́ yín èmi gbà tó dé bẹ́yìn nìyẹn ó dẹ̀ ti yí káwa náà nìyẹn àfi kẹ́ ṣe sùúrù fún wa kẹ́ ṣe sùúrù kẹ́ tó kórun gbọ̀njọ́ bíi búrọ́ọ̀ṣì aláàgbò. inú mi ti ẹ̀dùn pọ̀ mi sí ọ̀rọ̀. àwọn oh. mi sí o ọ̀rọ̀ dámọ̀ ẹlẹ́nu gan ó gbó ó gbó ó gbó ó gbó ó máa padà kánú ni. ẹ ǹ bọ̀ ẹ jó báyìí. ta ni ó kàn wọnú ilé wa rẹ ní kí n má ti dáná. ṣé ẹ mọ àjàkà yé mọ́ ni torí ẹ níta ni ṣé ẹ mọ̀ mọ́ ni bóyá ti mú nǹkan kẹ́ẹ̀ tó dé. ṣé àjàkálẹ̀ yín ló ti tóbi gbẹ̀mùgbẹ̀mù báyìí. ti yín ni. níwọ náà ń tóbi sí inú ìṣẹ́ inú òṣì ayé wa ti yá ti tàbí gbogbo tí ò dáa. ẹ̀yin náà ta. ẹ̀dùn náà ẹ̀yin ní èsì ọ̀rọ̀ inú mi ti ẹ̀dùn gbogbo èsì tẹ̀ ń fi látàárọ̀ inú mi dùn gan gidi ni o ọ̀tọ̀ ni tí mo wá ṣe ń bí tẹ́lẹ̀ ẹ lè bọ̀ ọ́nú ìṣẹ̀yìn yàtọ̀ ya àtọmọ bẹ́ẹ̀ bá ṣe ń gbèsè ẹlẹ́ báyìí ọmọ yìí náà máa jogún ẹ̀ bẹ́ẹ̀ mi ṣe jogún léyìí. ẹgbẹ́ nu orí burúkú sọ̀rọ̀ ṣé àwọn gbẹ̀mí ìfẹ́ sọ̀rọ̀ ẹ má bínú ẹ ti múnú bí mi ni. inú yẹn bí yẹn pa. torí tí ìgbà yẹn pé bóyá ẹ ní làákàyè ẹ̀ nọpọlọ rárá ẹ tún bó ojú lásán ẹ bó ẹ bó gbogbo ara tó kù ni síbẹ̀ ẹ jogún léyìí ni ẹ̀gbọ́n yín tó dẹ̀ ṣe ẹjọ́ jogún léyìí ó ti ní ká má kówó fún yín mọ́ pé bẹ́ẹ̀ bá ti gba owó yìí náà bẹ́ẹ̀ bá mu gbó ẹ mu sìgá ẹ mu mu kú mu náà tẹ̀ wá lé ayé yín wá mu. ìyẹn bọ̀dà tí n bá gbá wọn mú máa nà ọ̀pá ni abọ́ bá tiẹ̀ lọ́rọ́ tiwọn. wàhálà tí yín dẹ̀ nìyẹn ah, ẹ ẹ̀ tún rówó tó jẹ́ pé ojú lásán lẹ̀ ń bó ẹ̀ rówó bóra tán ẹ wo mi ò dẹ fẹ́ sọ̀rọ̀ ẹ má bínú ẹ torí Ọlọ́run ẹ̀yin náà lẹ ẹ wò ẹ ṣọ́ ara yín o ẹ má bínú ẹ torí Ọlọ́run ẹ̀yin náà lẹ ń bí mi nú ẹ má bínú kúrò nù ilé yìí kẹlòmí lè wọlé yàrá yàrá tẹjọ́ ń lè ẹ̀gàn wọ́gùn òní tìjú fúnra rẹ̀ ọwọ́ yín kàn mí ya àjàkáyé ẹ má fọwọ́ kàn mí ara. lórí gbẹdẹmú gbẹdẹmú wọn náà ronú àwọn ọmọ tí yóò tọ ẹ nígboro yà á jì wọn náà jì. tí n bá tún máa padà wà bí bẹ́ẹ̀ bá tí ìkẹrù yín kúrò máa wọ́ mọ́ mi ẹ̀ tú rúru ọba ń gbé wọ́n yan rí ètò rúru máa wọ́ ètò máa bóyá jẹ́ èyà orí ẹ̀bẹ̀ ń lọ àti bí orí àjọ. Àjàkáyé. Àjàkáyé má bínú èmi ò mẹ́ but hey guys mo bá suggest pé kẹjẹ ká arrange nǹkan fún ọmọ ẹ kó máa bá tiẹ̀ lọ. Um, bàtà ń bọ̀ lẹ́kàn ẹ̀ tàwa nínú mọ́tò bí ẹ kò ti máa notice pé bọ̀bọ̀ yìí ó close pẹ̀lú ẹ̀ she understand so wàá jọ wà ní so na wà guy and again bó ṣe wà yìí. kódà ló dẹ̀bẹ̀ o nàkọ́rẹ́ bẹ̀. wáìtì wáìlì gbogbo ni aláì ṣẹ́yìn kan sọ ẹ̀rọ wọlé máa ewa mi ti jẹ nkankan láti àárọ̀ bí ọ̀tà tẹ́rí mi tí mò ń mú ta lẹ́kọ̀ọ́ mo tọrọ ẹ̀ màá mi wá lẹ́yìn ń pa wọ́n wọ́n ni ṣàánú mi nǹkan bá fẹ́ fún mi fún mi lọ kí mi máa ẹ jọ ń toyọ lọ. àjàkálẹ̀ farabalẹ̀ hey guys ṣé rí wọ́n ní yorùbá gan wọ́n ní ẹni tí ò bá ti sinmi àti gbogbo kó má fẹ́ lẹ́wọ̀n ṣe yẹ̀yẹ́ kò ti yẹ ṣùgbọ́n nínú kọ̀ọ̀kan lèmi àtàwọn àtàjọ tún kù yìí ànífẹ́ wọn ló gbà. àjàkálẹ̀ ṣé orí kan tó ń tọ́ ẹ̀ láti sọ fún ẹ wọn ò fẹ́ fún ẹ lẹ́jà ni mo fẹ́ kọ ẹ̀gbọ́n ṣe ìgbẹ́jà that's it. kí wọ́n what. babe nísòro ó ti yí ẹ kí wọn náà lè máa jẹun nínú àwọn kó lè máa bá wọn pa ládéládé àwọn lóyè lóyè. àlàyé àlàyé àkàn kí ló ṣẹlẹ̀ ẹ ti lọ fà náà. láì gbé mọ́tò. kí ló ṣẹlẹ̀ náà ẹ jẹ́ ká ṣí bọ́bọ́ ìsílẹ̀ ṣé ẹ mọ bí lẹ́wìn ṣe deep tó ni. ẹ jẹ́ ká yé e do nothing ah, òbí ojú inú lejò máa ń lò ṣorí nǹkan tí àgbàlagbà tó bá jókòó tó bá rí tó fẹ́ gbọ́ tí ọmọ kékeré bá gbé àkàbà mẹ́rìndínlógún tó bá gorí òkè kò lè rí kò ti yẹ. Hmm. so púpọ̀ lọ bẹ́ẹ̀ ndre you understand so ti lọ nìyẹn. alájà tó ṣòkòrò bá a jọ kẹ́jà tó ta gbàgbà alukóńdó ayé wọn kì í dojú kọra wọn ìbálù bẹ̀m̀bẹ́ abojú lókè lókè alàṣẹ ló bí fá ajẹgba obì lórúkọ èṣù ọ̀dàrà èṣù oníṣẹ́yìn kò ní ṣèwọ kò ní ṣèwọ náà ẹ wò mí dáadáa kẹtẹ tí níbẹ̀lẹ̀ jẹ́ máa gbóhùn ẹnu mi torí ayé pátíkẹ́ là ń gbóhùn ẹyẹ dùgbẹ̀dùgbẹ̀ là ń gbóhùn akèrègbè. oògùn ti wà lára arákùnrin iṣẹ́ ti ń bẹ lára rẹ̀ ó ti kó òkú sára bẹ́ẹ̀ náà ṣe níṣẹ́ lára iṣẹ́ ti ń bẹ lára tiẹ̀ náà àwa lè dá yín lójú. bí àìwọ́ bọ́ọ̀dì ọjọ́ nǹkan wò lára rẹ̀. ọ̀kàrì ọ̀kàrì ọ̀kàrì yóò máa gbèjẹ ni bẹ́ẹ̀ náà ṣe ń gbèjẹ nu ẹ ní bùrìbùrì báwọn jójó tí ọ̀dà aráyé ò ní fẹ́ gbà fún yín lóúnjẹ iṣẹ́ ọ̀gára ọlọ́sà yìí ẹ fi yá ẹ fi rà ẹ dolówó ẹ donílẹ̀ tọ́pọ̀ ẹ ra mọ́tò fẹ́mi náà ẹ kárí tówó bá wá dọ́wọ́ yín. tí mo rí pé ẹ tún lówó dáadáa hmm. iṣẹ́ ńlá kan wà tí mo fẹ́ ṣe fún yín ẹ wo bí ẹ wo sẹ́yìn. iṣẹ́ burúkú lẹ ń wò yìí o iṣẹ́ burúkú ni o iṣẹ́ burúkú ni ẹ̀yin ọmọkùnrin òun gán ló ká máa pè lópin ògùn ọjà ìdìgbò mẹ́kùn ni mo ti lọ já ewé tí mo fi ṣèpèsè rẹ̀ iṣẹ́ burúkú ni ẹ wo fìtílà ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ olùtọ́nà rẹ̀ ni olùtọ́nà rẹ̀ ni tẹ́ ẹ bá ti gbé sára tí fìtílà ń gbé kú ah, ẹjọ́ gbẹ lára ń tàn àbúrú ti ń bẹ ń bẹ nù ẹ wá tún wo rere ti ń bẹ ń bẹ yẹn fẹ́ mọ bẹ́ẹ̀ ni tọ̀hún ṣe lágbára tó tẹ́ ẹ bá gbé e sára ọlágbára bíi àrò ni abẹ́gbẹ̀jì taniọ́ tẹ́ ẹ bá dojú ìbọn kọ́ ọ̀run làlà yóò kú gbogbo èkúrò jẹ lọ́wọ́ ẹ bọ́ra bó o bá ti wá dọ́wọ́ yín ẹ̀yẹn wá ìyẹn bá yín ṣerú rẹ̀ yín sì fún yín ẹ kárí ẹ̀yin ọmọ yìí ẹ kárí ẹ kárí bó sì jẹ́nu ẹ bó sì rí inú bó sì rí inú. ìsèǹbẹ ogun bẹ́ẹ̀ ń bì í bó sì jẹ́nu. ìgbẹ́bọ̀ láì jọ sóògùn arábìnrin ọkùnrin ogun arábàbí ọkùnrin. ẹ mọ̀ pé mi àti tẹ bá ṣèrànlọ́wọ́ bẹ̀rẹ̀ fún mi mi ò fìbí san fún yín rí kò tí ẹ bá ṣàjà àmọ́ àwọn náà jọ kan tó wá ṣe dáadáa sí mi tí n bá ṣe dáadáa padà màá jìyà ìjọ mi tó àwọn ṣe dáadáa sí mi. ọ̀rẹ́ mo ti gbọ́ ọ mo ti gbọ́ ọ torí pé ò gbárù ẹ̀tì lọ́wọ́ mi rí kò sí problem bó wá ni ṣé máa tẹ̀lé mi lọ báǹkì ni àbí kí n ṣe transfer. ẹ má jẹ́ kí n tẹ̀lé yín lọ sí báǹkì tẹ bá kó ṣe transfer fún mi straight ìyẹn máa tún pè mí pé mo ṣe tún dá yín láàmú káàkiri jọ lọ báńkì. ó dà kò sí problem ẹ pé àkáǹtì nọ́mbà yín fún mi. ìyá wo ìyá wo ti rà ìyá wo ọmọ ọmọ tó tó tó tó tó mọ wọlé wọlé tó wọlé wọlé tó tó tó wọlé wọlé tó tó seven three eight six four one zero four. àjàkáyé àlàbí. six two six nine three zero. wọ́n ti dẹ́bìtì mi kí lẹ tún pè é. mo sì fẹ́ pa account number. ẹ ti pè fún mi àó tì ó àjàkáyé àlàbí ẹ wọ ọ̀rẹ́ mi wò ó wọ́n ti dẹ́bìtì mi ohun tó pè fún mi ń sìn nìyẹn. awẹ́ bí owó àlàbí lè mú. àjàkáyé àlàbí ẹ ilẹ̀ pè fún mi ń sìn. àó tì ó àṣẹ màá máa kúrò yìí ẹ wà láti ẹwọ fóònù rẹ ẹ ní wọ́n ti dẹ́bìtì yìí àjàkáyé àlàbí lẹ pè fún mi ta àwọn tù ah, ó tù ṣé ọmọdé wa ni mí ni mí mọ kan tí mò ń pè mí. ọ̀rẹ́ ní tùrù orúkọ tó wà I bẹ̀. ìwọ náà gbọ́n náà wọ́n fi dẹ́bìtì mi àjàkáyà àlàbí náà pẹ̀ fún àwọn ọlọ́pàá káàtì fún mi ọ̀rẹ́. èmi náà ń sọ àkáàtì nọ́mbà rẹ. bí mo ṣe ń search lọ́wọ́ ni mo fẹ́ pe nọ́mbà fún lónìí lórí àjàkáyé tún ti dé. kí ló sọ yìí wọ́n gẹ̀ǹgù tẹ̀ a máa jẹ́ ní. àjàkáyé ìwé bòdò. ìwọ lọ́mọ àjẹ́ o ní tí mo gbọ́ yìí ní ìsìn ó ti jọmọ́ ìrírí tí mo rí o ọ̀rọ̀ owó lẹ́ ń sọ báyìí lẹ́ ń sọ gbangba ọ̀rọ̀ olúwa yìí ti gbá bẹ́ẹ̀ bá fẹ́ sọ̀rọ̀ owó kó sí fìlà lórí kọ́ wa máa sọ̀rọ̀ nù rẹ̀ káyé kẹ́dà yòókù ọmọ gbọ́ ìlú wa ìlú wa ti kọjá bẹ́ẹ̀ o ẹ dákun gbogbo tẹ́ bá fẹ́ máa sọ ẹ délé yín náà kẹ́ tó máa sọ ẹ ní dààmú ẹ dákun mo nírú yín ni o ẹ má bínú. ìgbà tí mo ti rí orí yín pé gbogbo plọ́ọ̀tì lẹ tẹ́ ń ta ẹ ti tà tán ìgbà tí mo rí pọpọlọ yín ti lọ làkàyè yín ti kú dùgbà ti wà ń kára láì pẹ́ fẹ́ gbọ́dún eégún ni mo ti kó ìkọtẹ bá sọ kò sọ̀rọ̀ gidi ń bẹ olùkọ́ tó ń sọ ni kí nìkan tó kàn yín nípa pé bí a fẹ́ gbowó àbí àgbowó náà ọ̀rẹ́ mi ó ti yé mi àmọ́ orí wọn máa ń tọrọ owó ni wọ́n fẹ́ tọrọ owó ni. mi láì kíkan tó máa ń ṣe kó dáa o. pé kí ni. Ah, kí ló dé ọ̀rẹ́ yìí ti pọ̀ jù náà olóyè pọ̀ wọ́n ti ní kó mú fún ọwọ́ wa kó gba whatsapp number wa kó wá sèǹdì sí ni ọmọ yẹn sunujọ ó sunujọ bí ẹyẹ sunjẹ yìí. ó dàbí sukundi. ẹ má bínú ẹ dákun mo fi jésù bẹ̀ yín owó tí mo ní mo yá yín Ah, ẹ má bínú ẹ dákun àǹtí ọsẹ nu bíi gétọ yìí ń sì abà pátá wájú máa rún sálù bá wà ah, ah, àbí kókó lẹkẹ lẹkẹ máa rún orúkà jẹ dàjà ń jálè tèbi ẹran ẹlẹyà ó lọ sí abara pẹlẹbẹ àwọn ọmọ àgbà ní bẹ́ẹ̀ mọ̀. Aha. Ojo Bush. So what's up? ìgbà ló tún bí better tell me the truth. Mom. Mom. Mom. Um, what's wrong? Ma? That's be a week ago mi ò wá pè rárá ah. o dẹ̀ ní ó tì sàlẹ̀ jọ wà lólè yìí. for that baby. Eh? ǹjẹ́ ó possible eh? kéèyàn pe àkáǹtì nọ́mbà fún mi kó dẹ̀ gborúkọ àjàkáyé àlàbí jáde kó a máa sọ fún mi pé òun ò rówó pé òun pa àkáǹtì fún mi ṣó possible. Ah, ah, no no no mọ mi yóò possible ó fẹ́ dúpin nìyẹn ó fẹ́ gbà yín nìyẹn mọ ẹ ṣọ́ pé nǹkan tẹ ṣe nìyẹn. ó tọ́ nìyà ọbẹ̀ dùpù yín nìyẹn ẹ ṣí mi lẹ̀ ẹ jẹ́ ń kó eruku wọlé àmúlẹ́rukú lọ́wọ́ àmúlẹ́rí burúkú ni ọbẹ̀ no no don't baby me ọbẹ̀ dùpù mọ́ sí mi ah, ah. ẹ jẹ́ lọ bàdẹ̀ jẹ́ ẹ jẹ́ lọ bàdẹ̀ jẹ́ ibo ni ibo níbẹ̀. ọ̀rẹ́ mi ló ń jojú bẹ̀ sí mi ah, mọ́mí ṣé rí orúkọ bọ̀bọ̀ tẹ́ dá yìí ó fẹ́ ju orúkọ bọ̀bọ̀ tí mo máa ń gbọ́ nípa ẹ̀ tó sọ pé tó bá ti fetí gbọ́ owó lásán báyìí owó yẹn máa disappear kó má jẹ pa afẹ́fẹ́ yẹn ló fẹ́ lù mí. ẹ láti bo ṣé o ti jẹ sọ kíríkọ fún ẹ afẹ́fẹ́ àjàkáyé á fẹ́ lu àwọn mẹ́rẹ̀ẹ́sì yẹn á fẹ́ lu àwọn mẹ́rẹ̀ẹ́sì yẹn kí ló ṣe é kí ló sọ jáde lẹ́nu sí mi. bíọ́lá ni tani bíọ́lá bíọ́lá kò tó yẹ jẹ́lá àtúnyẹ mo ma sọ sí bíọ́lá mo ma sọ sí àyìnbá àwọn ọ̀sẹ̀ yẹ yẹ onímọ̀ bíọ́lá àtúnyẹ wọ́n sọ̀rọ̀ sọ̀rọ̀ àwọn. mọ́mí mọ́mí pé afẹ́fẹ́ àjàkáyé lẹ́mọ̀ lórí lórí. o ti ń ṣàpọ̀ láwọn girlfriend rẹ. ajagun ajagun lọ́nà ìyàpọ̀ ló fẹ́ wọn. àjàkáyà ti ti lẹ́ẹ̀. adọ́fọ́lọ́ ó wà lára rẹ̀. ṣé ò ń jẹ lọ. mi ṣe ní máa jẹ lọ mo lè jókòó sílẹ̀ látàárọ̀ pẹ̀lẹ́. ẹ àgbà tó dàjẹ́ pé ṣe mo kàn tẹ́jú mọ́ fóònù ẹ bá ẹ o bá yàn ṣe rí òṣì kọ́. kí ló rẹ ah! ah, ti wí jápẹ́ mo ti ti ṣe mistake sẹ́yìn wọn àfi bébì wo mo ṣàṣẹ kójú mi ń tàn mí jẹ wo tó ń zoom mi jackpot náà ni tó tọ ọ máa jẹ sórí nǹkan tí wọ́n ń gbé bá èmi mo fún un. wait wait your name is not there. ìyá mo lo àkáǹtì mi tí mo ṣe ṣe yẹn tó mọ̀ gbà yín mo sẹ́. dálé mi oh. <laughs> um, sórí àwọn kan tó rí ìwọ náà ṣe yàn lẹ́sìn sórí mi ti sọ fún ẹ pé máa tọ́jú ẹ owó nítorí ẹ̀ mo ṣe ń ṣiṣẹ́ tó máa tọ́jú ẹ̀ kò sí nǹkan tó bá fẹ́ ń lé ayé ti mi nìkan ìwọ ni pé ṣáàlóyà má wo ìta kò sí nǹkan táwọn ọkùnrin oníṣẹ́ ṣoṣooṣo yà fẹ́ fún ẹ̀ tàbí mi ò lè fún ẹ. you know i love you báwo ló ṣe ra fóònù yín fún mi everything ló fi ń bà mí jó ṣe shopping fún mi lánàá. iphone fourteen lè dé iphone eighteen ṣe ń gbọ̀n tàbí. <laughs> lówó bẹ̀. hundred hundred hundred. mo wọlé tọwọ́ tọwọ́ mo wọlé tọwọ́ tọwọ́ mo wọlé tọwọ́. náà inú ìyá rẹ̀. Eh, bàbá. nǹkan tẹ́ fẹ́ ṣe lélẹ́yìí tí mo fi rán iṣẹ́ látànà tí owó ẹ̀sẹ̀ wà ń wọlé lẹ́nìí àbí káyìí sí mọ́ mi. ẹ bọ́sì kápò ọkọ nìyà ṣé bí wọ́n lọ gbó ìwọlé ibo ló all the tó gbé wọlé ibo ló wà náà wetin happen to the money wey you carry it now. no be you carry am ni no be you carry the money come no be you carry the money come fisi. ẹ má lọ wine mi o ẹ má wine state mi o èmi yà wòlé ju owó eléyìí ṣe yìí lọ o mo mọ̀ wọ́n láti mo ṣe o ṣé èsì ń yes now. wa. go, gbọ́ wọlé ìwọ fẹ́ ṣí owó dọ̀fẹ́ bí ẹ fẹ́ máa ṣe fíìmù fẹ́ wà níta ṣé where is the money now sure say na me carry the money come now. so na. that's why i come dey drag with me. yes na no be you carry the money come na. Uh, it's true na na me carry am come but na you use something rub am na shey you no touch am the time wey we dey carry am come ni. kí ló ṣẹlẹ̀ gangan ṣó ń wá ìmì ní sẹ́. má ṣàyẹ̀ o má ṣàyẹ̀ o má ṣàyẹ̀ rubbish yẹn o dá owó yẹn padà wá o. don't tell me that. tell you what. ah which kind nonsense be that one. abeg shut up. abeg abeg abeg. ṣá ń jáde. ìyá mi ó jáde lọ. ẹ tẹ̀ tún lè lanu sọ̀rọ̀ pẹ̀ ń jáde ládùúgbò ọ̀rọ̀ bàtàbàtà tó wà ń lẹ̀ ẹ wo obìnrin ò jẹ́ kí n gbádùn torí owó ẹ̀ ó lẹ̀ jáde lọ. ó tiẹ̀ ṣe sọ lẹ́nu yín gbàgà nígbà tẹ́ ti kó sagbára bẹ́ẹ̀ tó ń lọlé olóòkú gbèsè máa yín lọ́rùn o ẹ ti kọ́rọ̀ sílẹ̀ sí i ẹ wá fẹ́ pé kémi máa san gbèsè tí mi ò jẹ ẹ wo olówó ti dé kò jẹ́ kí n sinmi bẹ́ẹ̀ ṣe máa sanwó ìdọ́wọ́ yín o ó ní mo ṣe mú wá. ẹ wo mo ti dé mo fẹ́ gbowó mi. èmi ò gbowó kankan lọ́wọ́ yín. ẹ wo èmi máa gbowó mi lónìí torí ọjọ́ mẹ́ta ni mo fún yín pé kẹ́ fi transfer owó mi ẹ transfer ẹ èyí ní ìlàmàdé station àjàkáyà làbí lẹ̀ ń jẹ́ ẹ mọ̀ lẹ̀ ṣe transfer wọ́n débìtì mi káwá dánwó padà wọ́n wá di ribiribi kí ló dé gan. àwọn ẹbí owó àlàbí lè mi jẹ́ àjàkáyà làbí lẹ̀ ń jẹ́. bó bá ṣe station náà lẹ́lẹ́ fẹ́ lọ èmi ti ṣetán láti bá yín lọ. èmi ò dẹ̀ gbowó kankan lọ́wọ́ àjàkáyà làbí lẹ̀ ń jẹ́. èmi ò gbowó kankan lọ́wọ́ àṣẹ bẹ́ẹ̀ ṣe ń gbowó lọ́wọ́ àwọn èèyàn ni ẹ tẹ́ ẹ̀ ṣe bíi four one nine kiri. àjàkáyà làbí ló dẹ̀ jáde bọ́ dẹ̀ jáde. ẹ bá rò pé ẹ lè gbá mi yóò ní gbà máa kú sí i lọ́rùn máa kú sí i lọ́rùn. yẹn kò ní ìtura karo ẹ ọ̀gbẹ́ni kọjú fún ghana. àjàkáyé ọ̀rọ̀ ah, àjàkáyé. kí ló ṣe ẹ náà stop tó bá jèrè ni o kí ló wá kù náà. fáyà ló wá wájú ẹ kí ló ṣe ẹ tó wá ń ṣe lórí máa dẹrù ilé kí ló ṣe ẹ náà. bàǹtẹ̀ bàǹtẹ̀ ah. ọ̀gbẹ́ni kí ló fẹ́ gan. ọ̀yà dúró. a pa yín. àlàyé tó ti bẹ̀. ìbẹ́yìn méjèèjì lẹ́jọ́ ìdá òun la fi pa òun. ìdá òun la fi pa òun. mọ́ ó wọ́n pé tó bá ti sọ pé àjàkàyé o wọ́n pé gbogbo owó ìbáwá làpò èèyàn iṣò máa lọ bó bó ṣe wò mí ó hmm. kò lè bà wọ́n náírà làpò làpò mi mẹ́wàá hmm. ìwọ̀n báyìí mo fi ń jẹun kò nù tù ní jẹ́ kéèyàn kan gbà hmm. ọ̀rọ̀ yẹn nágbára o ó ń jà pé gbogbo owó àpò èèyàn iṣò máa lọ bí èèyàn kò ní rí mọ́. Ah, èmi náà gbọ́ gbogbo yíwọ̀n ń ṣe ní òsì mọ́nà olùwà yìí nígbà sọ́sẹ̀ rí nígbà tẹ̀mí kankan kan tán sọ àjàkáyé àjàkáyé èmi kọ́ rò pé bóyá àjàkáyé ọ̀rẹ́ mi náà sọ ni ìgbà tí mo wá òkú àwòkú ah, àjàkáyé ọ̀rẹ́ mi kọ́ bẹ́ẹ̀ mi náà ṣe ń gbọ́ wọ́n sọ bẹ́ẹ̀ wọ́n tọ́ wáṣà ti sọ pé ọmọ àjàkáyé wọ́n lò ní píìnì tó fi ń gbọ́ owó. ẹyọ ni rí kọ́pọ̀ làkúwọ̀ mọ́. ibi ah, ah. tó ti wá rògùn tiẹ̀ ni ò wáyé mi torí mo wò pé rògùn wọn lò kí àjàkáyé o kówó kó sì lọ. adé lọ dáńdọ̀ tiẹ̀ lọ. kọ́lá wọ́n sọ pé àwọn èèyàn gan kówó nínú ìlú yìí mọ́ wọ́n ní wọn kó sápò ọgbẹ́ yẹmi náà wí fún ẹ o kò lè bá ṣíṣì lọ o kò lè bá lápò ìwọ kí ọ̀rọ̀ àjàkáyé tó wáyé tẹ́lẹ̀ ìgbà wo nìyẹn kásìsì máa wọ̀ lápò àwọn ń bá wọ ìwọ tó jẹ́ pé sápá ti wà nílẹ̀ tẹ́lẹ̀ kó tó di pé. èmi ìjẹ́ owó ìbá jẹ́ oore mu wa omi kò fẹ́ wàhálà o. èmi náà ò fẹ́ wàhálà. ṣé káwá pé oògùn rẹ yẹn oògùn burúkú rẹ yẹn ìyẹn kò dáa. Ah, wo ayé tá a wà yìí ọ̀nà tó ní kálukú bá wà ní kó fi wówó. ẹ ṣé kéèyàn wá sọ pé nítorí bóun fẹ́ máa jẹun òun fẹ́ máa yó òun fẹ́ náwó kéèyàn má bàa tọmọ làkejì ẹ̀jẹ̀ rẹ̀ dà. ẹ mọ̀ tó tọmọ làkejì ṣe sọmọ pé àwọn ìjọba tún tiẹ̀ náà sí. ibi tí mo rán ẹ lọ́wọ́ àná tí mo ní kó lọ bá mi kówó fún wọn máa dì mọ́ níbi tó ní ayé dé tó ní láì dé mo fún ẹ lówó mo ní kó lọ bá mi kó fún àwọn ọ̀rẹ́ mi kó lọ ṣọ́ọ̀pù ọ̀rẹ́ mi kó lọ fún lówó ìgbà tí máa pè pé ṣé gbẹ́bọ́ ti kówó dé o wọ́n ní àwọn ti rówó bọ̀ kó ń ṣèwọ ni okòwò yẹn wà ìjọba ò ló ṣe jẹ́ ṣé yẹ ní kí n lọ kó fún yà lára. tí mo ní kó kó fún yà kàfílà Ah. ẹ má bínú ọ̀gá ṣé rí mo rò pé mẹ́sẹ̀ dẹ́ta mo ní kí n máa lọ òun rẹ mo rí bọ̀dá tà sí mu mo lè rò pé bọ̀dá tà sí mu rí alára rẹ wọ́n ń lọ mo ṣe kówó yẹn fún ọ kò ṣe bí kówó ti tọ́ ọ̀hún ni ìdí tèmi kò ṣe lọmọ nìyẹn mi kò mọ̀ kó má dín yín nù ó ká yín lára ẹ má bínú kò mọ̀ kó má dùn yín. orí rẹ ti yí yes you must be stupid because tó stupid ni màá dì mọ́ orí rẹ ń ṣẹ́ jọ ṣé mo kéré nídìí nǹkan mi ni bí mo ṣì ṣe rí yìí bí mo ṣe ṣe mí yìí ọ̀gá ìṣìn ni mo jẹ́ mi kọ́ ni mo ní kó fi àárọ̀ ọdún ẹ̀ kó fi ṣeré náà tó bá jẹ́ pé nígbà táwọn ẹgbẹ́ ń kàwé tó ń kàwé dáadáa náà ò ní sí ní pòsíṣàn tó wà yìí máa tún wo ṣòkòtò lórí burúkú tó ń wọ̀ kí bí àwọn ẹlẹ́wọ̀n wo bí jẹ́ kí n sọ fún ẹ tí ò bá ṣọ́ra nílé ìmá ṣí ẹ́ǹdì bó ṣe wà yẹn ṣé wọn tó ṣe máa gbẹ̀yìn sí tó bá gbẹ̀yìn sí bóyá ibi tó ti ń gbé mọ́tò àbí nǹkan kan kọ́nà máa ẹ̀kọ́ tẹ padà tọrọ jẹ gbẹ̀yìn tó lórí burúkú yẹn tó ní kó ṣọ́ọ̀bà ẹ̀ ló wá aṣọ wọn sọ pé mi ò mèrè ṣe má wọrí má wọ̀ kó kó kó kó sì pápá. ti wá ọ̀gá o àṣé lóòótọ́ lòwe Yorùbá Yorùbá nítorí bá pẹ́ ńlẹ̀ wọ́n ní àdìrí ìyẹn kẹ́mi náà ẹ̀mí tá máa ní ó gbọ́kùnrin jù ó ṣaṣẹ́wó jù ó ṣe nàbì jù ó ṣe ṣìnà jù àwa táàrí ṣìnà ṣe táàrí náà bí ṣe táàrí bí kan gbé wọ̀ á á ga ọ kẹmi náà bọ̀ ká má parọ́ tó bá jẹ́ pé mo máa ń woṣẹ́ ni mo máa jẹun èmi náà sọ mo ní ìtíkẹ́mi fi rangun apá mọ́bọ̀bọ̀ yìí that means pé fúnṣọ̀ wọn bright mi ṣó ti gbàgbé ni ó ti ẹ̀ níjọ́ tó ti yẹ pé ọwọ́ mi gan ni kẹ́mi ti gba owó tó fún. ẹ̀yin friendship mi kẹ́sì kẹ́lákẹ́ ẹ wo bí ẹ má bínú pé mo mo mèkọ́ pẹ̀lú bàbá mi àbẹ̀sẹ̀ náà ẹ mọ nǹkan kí ẹ bá mi ṣe mọ nǹkan. àti rí àwa ti pẹ́ so mi ò dẹ̀ ní fẹ́ ẹ mọ̀ mo fẹ́ tẹ́kì ayín dáadáa lémi tẹ̀ wáyìn ẹ jẹ́ kí n gbé yín jáde ẹ jẹ́ ká lọ flex ẹ jẹ́ ká ṣayé má waste owó jẹ́ ń bọ́ kíṣìn ni màá gún yàn kí lápá mi ṣe. ọmọ má waste owó ni ẹ wo bí ẹ má ṣe ìyọnu ṣe bí owó tí mo fẹ́ waste ṣe bí owó mi ni ah. ẹ jẹ́ kí n waste ẹ jẹ́ kí n spoil yín ẹ jẹ́ kí n gbé yín lọ sí Chinese restaurant kẹ́ jẹun bẹ́ẹ̀ ni. Chinese lọ lọ ẹ wo bí ìyẹn náà dá o ṣọkùnrin gbé lọ Chinese. tiwa a gbọ́dọ̀ wá nǹkan ṣe pẹ̀lú láti tiwa náà. tiwa wo bí wo bí wálé babaláwo lọ́nbàá a ah. ní ìdí. àbúrò ẹ̀. àjàkáyé àjàkáyé sọ́tà ti tán mú ẹ̀ ni. àjàkáyé àjàkáyé. sọ́tà ti tán ni. àjàkáyé. ọ̀rẹ́ sunkún pé màá pa ọ̀rẹ́ mi. àjàkáyé àjàkáyé má ṣe sọmọ pọ́rẹ́ mi yẹn ikú yìí ò dẹ̀ ti dàbá ìjọ tó lọ lóhùn jàkà yìí jọ. àti ah! ah! pé wáìtì lọ máa ń fa ẹ. jàkà yìí má ṣe báyìí fún mi jàkà yìí má ṣe báyìí fún mi ó ti pẹ́ ìyá mi ṣàmù. bẹ́ẹ̀ má ṣe bẹ́ẹ̀ ọ̀rẹ́ mi. Ah. olú ẹ mú mi ní ayé ọ̀rẹ́ mi. jàkà yìí wọ́n dẹ́ tó mọ̀ àti wáyé olúlọ̀gbọ̀n ló máa ti lọ. ó pa máa ti lomi máa ti lomi jọ̀wọ́ wọ́n bẹ̀rẹ̀ ní ìpàdé mi jọ̀wọ́. báyìí ìbájọ́ àdúgbò tọ̀run rẹ̀ tọ́wọ́ bá yàgò mi. àjàkáyé àjàkáyé àjàkáyé àjàkáyé ah! tó tó kú ẹ lọ́nà ọ̀rọ̀ pàdé. Ah! bẹ́ẹ̀ ni kúre àjàyè ká ikọ̀ àjàká rẹ̀ olórí kúkú làwọn olórí kúkú làwọn wọ̀nyí. èmi àjàká yẹ àwọn òkèlè sì mí rí. ẹ gbà mí láì sí makeup ta ni dá yeah, yeah. yé Ah ìtọ́tẹ̀ sáà ń lọ kìlọ̀ sí ni ẹ mọ̀ gbà nítorí ọ abiru. wàásù mo gbé pẹ̀lú mo gbé wá kò sí wa lọ́dà ìpè ìbànú kò wò sí dọ́là ló gbúdọ̀ wà ń bí. ìgbúdọ̀ wọn ló bá ṣe ń báyìí. bá a ti ṣe ọmọ àti fídíò ń lò ti kéré. Ah, sí àdírẹ́sì àlọ́mọ yìí láì ṣe bàbá. kom ah eh eh eh ah ah ah ah kó ẹ wo ẹyọ ọmọ arábìnrin tábàlẹ́ bá jó dáa fún yín aláwọ̀ ni olùsí ó ló fi ṣe fi stíìkì ó fi fáwọn abẹ́rẹ́ mi kan kò ní yọ ẹ wo ẹ wo ẹ wo ẹ wo ẹ wo ẹ wo ẹ wo búrọ́ọ̀sì ẹ ṣé àjàkáyé tèmi káṣẹ ni mo bẹ̀rẹ̀ sí àjàkáyé lọ ṣé wèrè tí mo fi kó káàkiri inú mi dẹ̀ ti dùn pé àwọn wèrè ti gbọ̀ òrè kọ́lọ́mọdé èso òsọ fifty naira fifty naira àwọn méjèèjì dẹ̀ gbé báyìí kọ́rù ṣé òní rò pé bóyá owó gidi náà gbé dání kò sí wàhálà ẹlẹ́dàá mi á dáa fún yín o àfi tó bá yẹ pé ohun tí mo lọ yálò yẹn ohun fẹ́ kọ́ ni ẹ ẹ ní kúre bọ́ọ̀sì ooo àwọn eléyìí ò jẹ jẹ tó ń ó dàbí pé kínní ìfẹ́ jẹ o ó fẹ́ jẹ o tó bá jẹ́ pé àwọn wèrè lọ lówó gidi lóòótọ́ ni bí mo ṣe máa rówó gidi kórè o mo máa lè lọ lo kínní yìí ní báǹkì hmm. màá kàn wọnú báǹkì nínú tọ́lẹ̀tì ni màá dòsì ẹ̀ẹ́mí àjàkáyé o hmm. àti báǹkì mánéjà àti áà. Ah! máa wé tiẹ̀ mú ọ lọ ni àwọn wèrè mi ì lè sọ́ọ̀tì mi ì lè sọ́ọ̀tì orí yìí ti dàrú wàásù iná ó ní nǹkan tó náà ṣe ẹ ẹ ẹ má wọlé jẹ́ tó dún àlè sọ ẹlòmíì lè ah wọ́n lè fẹ́ padà wá gbé báàgì wọn ẹlòmíì lè fẹ́ tó kọjá máa sọ ìbàdí bus stop máa yà gbà sọ́ọ̀bù. ẹ mi àjàkáyé o fifteen àná ìjọba fifteen àìjọ tó ń sọ fún mi máa fi ara kókò òun ló ti àyè ẹ ní kúrè. àjọkẹ́ kí ló dé. kí ló ṣẹlẹ̀ báyìí níbo lẹ lọ. mo fẹ́ dọ́dọ̀ ọ̀rẹ́ mi kan tó ní wá. mo trust yín ẹ̀yin bòlè lọ́tọ̀ ẹ má jáde síta o jáde kẹ́mi dà. ó wà nínú ilé. ẹ wo àjàkáyé ti balẹ̀ jẹ́ dádì ẹ wo ti balẹ̀ jẹ́ gbẹ́tẹ́ báyìí ìgboro tẹ̀ ti dàrú everybody olúkálukú kan jà olúkálukú kan sáré lọ ni. ká mọ̀ wá jáde. èwo ilẹ̀ tẹ̀ tí sọ̀yìn gẹ̀ lọ síbi kankan ẹ jẹ́ jẹ́ ká máa lọ sínú ilé ẹja lọ jẹ́lẹ̀ jẹ́ ẹ jẹ́ ká padà sínú ilé ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ bá a tó kẹ́mi. ẹlẹ́mọ lónìí lórí gbè àjàgbà àjàgbà lórí pọ̀ wá àrèmọ̀bọ́n tó ṣẹlẹ̀ ó ti yé mi ìyàwó yín náà kọ́ ni. owó àlàáfíà ló náà àbójú ẹ náà dùn àwọn ń tọ́jú ẹ nígbìn àwọn ọkọ ẹ náà kọ́ bẹ́ẹ̀. bífọ̀ nǹkan gbàtẹ́ ẹ̀dẹ̀ rí tiwa rò mọ́ sókè lè fẹ́ kàṣẹ. so ẹ lè bá wọn bí tẹ fi wá sí náà. àìrọ ìrìn àjò ló pọ̀ àbí àtọmọ kàṣà máa ṣiṣẹ́ àdè máa jẹun. àbí náà àbí kí um, nípa business tó ń ṣe yẹn that particular business tó ń ṣe ń sìn. tí mo ṣe lọ́wọ́ báyìí. yà yà yà ṣé business ẹ̀ ṣó wà profitable ṣá. a ah, lè sọ bẹ́ẹ̀ náà torí ah, kí n má tán yìí olè nìkan ló pé jùlọ seriously. olè nìkan ló pé jùlọ. <laughs> Ah. òfò ni náà olè nìkan ló pé jùlọ. òfò ni ọ̀rọ̀ Yorùbá tó sọ yẹn ló pa mí lẹ́rìn but uh, mo really like business yẹn eh, and um, mo dẹ̀ fẹ́ establish business yẹn fún ìyàwó mi um, sori that particular um, uh, store tí wọ́n control yẹn I need something like that to máa jẹ́ bí ọ̀nà méjì to máa tóbi bẹ́ẹ̀ yẹn at least bí méjì àbí ọ̀nà mẹ́ta. To máa ti tọ̀dọ̀ mi yẹn tó máa tó méjì. bí ọ̀nà méjì àbí ọ̀nà mẹ́ta ṣé o get the point mi ṣá as in I want it big uh-uh. mo fẹ́ kó tóbi. ọ̀tún wọn náà sọ̀rọ̀ pa ẹ̀ òṣèlú. Oh, fẹ́ tóbi and I want it ready because uh, next week ni uh, birthday ìyàwó mi. next uh, week uh, yeah next week ni birthday ìyàwó mi. next week ni birthday ìyàwó yín ẹ lè fẹ́ kí ṣọ́ọ̀bù yẹn kó tó mẹ́ta tọ̀dọ̀ mi yẹn. so àti báwo lẹ ṣe fẹ́ ṣe ẹ mọ iye ọdún tí mo fi kó yẹn jọ náà. ó yé mi ìbọn lọ́nà òun náà àti kí ló dé tí mi lè kó jọ títí next week ok kò sí problem ẹ̀yin lẹ́mọ̀ nǹkan tẹ̀ ń sọ náà ok. mo jẹ́ surprise fún ìyàwó mi fún birthday next week. kó máa kọ́ọ̀sì yín lówó gan-an. owó náà ah, ah, sọ̀rọ̀ ẹ̀ pa ẹ̀ pẹ̀lú bíṣọ̀bù mi ṣe rí yẹn ẹni sọ pé ẹ fẹ́ kó tó méjì tọ̀dọ̀ mi owó náà ni. that is money seriously business tẹ̀ ń sọ yìí àti tẹ́ bá fẹ́ ṣe bẹ́ẹ̀ ẹ máa ní tó like eight to nine million naira o. in naira àbí in dollars. naira na o. in naira. yes. <laughs> but tí a bá rí olówó yẹn kó lẹ́yìn sí business am ready before next week. yes sure i'm ready. àwọn mo fẹ́ kó tóbi mo dẹ̀ fẹ́ kó jẹ́ first class níbo ló ti máa ń gẹ̀tì àwọn ọjà tó máa ń ra ẹ̀ sí. so níbo ló ti máa ń gẹ̀tì àwọn ọjà yẹn ṣé imported ni àbí bò. Ah. Um, ọ̀nà méjì lèmi ti máa ra ọjà mara ni uh, India tàbí Dubai so. ibi méjì tèmi ti ń ra ọjà mi. ṣo máa ń ọ́dà ẹ̀yìn àbọ̀ máa ń kó wá fún ẹbí báwo ni. ẹ mo máa ń lọ fúnra mi so ìgbà míì dẹ̀ wà tí mo máa ọ́dà tó máa kó wá fún mi. yeah yeah that is good that is good um, only nine to eight million naira pe business ẹ máa ready for next week yes. but mo fẹ́ fọlọ́wọ́n bàbẹ̀ mo fẹ́ kí business ẹ ready for next week and I want it first class because ọ̀dà ayé mi mo fun. fún wọn náà deserve something better ṣe you understand uh, mo fẹ́ fi ṣe surprise fún ni and uh, mo jẹ fẹ́ kó débẹ̀ ó kàn máa pariwo wow wow wow mi fẹ́ kó sọ anything mọ́ ó wà speechless um, yeah nǹkan tí really rí lè fẹ́ náà ni and uh, kò sí problem sure. When you can kì í ṣe issue tó bá ti délẹ̀ wọ́n ní kò mọ̀ bóyá deliver So Yeah.

àwọn Yorùbá kú òwe kan wọ́n ní ọ̀rọ̀ pọ̀ ní òwe kọ́pọ̀ ṣùgbọ́n abèrè ọ̀nà ìṣàláì máa mọ̀ yìí. ó fẹ́ mọ àṣírí agbára. wọ́n ní òkú ò kì í fara pamọ́ fún ẹni tó bá fẹ́ wẹ̀. kò dẹ̀ fẹ́ mọ àṣírí agbára fẹ́ mi. ǹjẹ́ o mọ yàrá tó wà ní apá báyìí tí mi máa ṣílẹ̀ tí mi dẹ̀ jẹ́ kí yẹn kankan wọbẹ̀. òótọ́ ni mo notice pé ó ní yàrá kan tó máa ń tì tó jẹ́ pé ìwọ nìkan ló máa ń wọbẹ̀. yàrá agbára mi. Ah, yàrá agbára. bẹ́ẹ̀ ni má jẹ́ kẹ́rù bá ẹ yàrá gbára. kí ni yàrá yẹn ní í ṣe pẹ̀lú nǹkan tí mo béèrè lọ́wọ́ ẹ̀. mo máa ṣàlàyé fún mo ṣẹ̀ṣẹ̀ mẹ́yẹ bọ̀ lápò yìí àtùpà kan wà nínú yàrá yẹn àtùpà kan wà nínú yàrá yẹn tó gbúdọ̀ kú títàn ló gbúdọ̀ wà lẹ́yìn nítorí pé kí ni gẹ́gẹ́ tí àtùpà yẹn bá kú a nǹkan burúkú á ṣẹlẹ̀ ní ọjọ́ tí àtùpà yẹn bá kú ọjọ́ àìlómi àtẹ̀yìngbẹ̀bí mi lẹ́nu. Ah, ọlọ́run ò ní jẹ́ ọlọ́run ò ní jẹ́ dọ̀rọ̀ àtùpà kò ṣe àtùpà nǹkan tí mo béèrè lọ́wọ́ ẹ̀ gan kọ́kọ́ nìyẹn kí ni àtùpà yẹn ní í ṣe pẹ̀lú iṣẹ́ tó ń ṣe báwo kí ni rísì tó fi ń tan àtùpà sínú ilé irú iṣẹ́ àwọn gangan ló ń ṣe. <laughs> Ah! mo fẹ́ mọṣẹ́ tí mò ń ṣe. bẹ́ẹ̀ni. sórí bí mo ṣe wà yìí adigunjalè ńlá ni. ah love me ìyàwó mi ló what yẹn báwo ni my dear. Ah, ah. madam. Okay, mama So, go rí n ṣá. so kò sí wàhálà oh, Okay. bá yé ẹ kò gẹ́gbà kó pinnu tó bá délé náà. all right no problem. my dear kí ló ń ṣẹlẹ̀ mo lè kí ẹ ò tẹ̀ sọ anything wọn ní kò ṣọ́ọ̀bù náà kù. láti rẹ̀ ọ̀rọ̀ ayé àbà náà wọ́n yóò gba ẹ̀ àbà. mo ti máa ń gbóhùn ẹ̀ gọ́gọ́ máa sọ pé àjàkáyé àjàkáyé mo máa sọ pé mo máa confirm ẹ̀ pé òun ṣàjàkáyé ẹ̀ gọ́gọ́ mo máa confirm ẹ̀ lónìí. èmi gan máa ń lé láti bẹ́ẹ̀ ní ibà ó gẹ̀ ẹ kà fọ́fọ́ kú fọ́ ni èmi ẹ sọ́sà mo yẹ wà yẹ àtijọ́ lèmi sẹ́ni irú mo ṣe mọ́tò sí báyìí tí bá sọ pé àjàkáyé àwọn èèyàn máa ń fún mi lè. ó láti jẹ ikú ṣe kókó ẹ̀fọn aláyé lẹ̀ ẹ má bà wọn fún mi. ẹ jẹ́ ẹ ẹ wo ẹ̀mí kọ́lá jẹ́ ẹ prank ni prank ni. àjàkáyé kí ló ṣe kí ni nǹkan tó ń rò mo ti wà ń ta ń bẹ̀yẹn tí mo ti ń pè ẹ́ títí títí tí mo ṣàrí tó ò dá lóhùn mo rò pé ó ti sùn ni. èwo ni èwo ló ń rò èwo ló ń rò ọkọ mi á kú oríire. Ah! oríire náà ṣe báyìí ṣọ́ ọkọ mi. àmì ṣe gbogbo ètò ìwà ẹ̀ nínú ìwé ìwé gbogbo wọn ti rí. ọkọ mi láti bọ́ sáyé àsìkò eh, àsìkò ronú ti kọjá lọ àsìkò ayọ̀ ni tó bá jẹ́ orí mi nígbà tí mo wọlé ni tí mò ń kọrin pé ọlọ́run ṣe ọlọ́run ṣe ọlọ́run mà ti gbógun fọlẹ̀ wa. o. ọlọ́run ò bójú wa jẹ́. lọ́nà wo máa mi. ṣé ọkọ mi ṣé wọn kó mo sọ fún ẹ pé mò ń lọ sí ibi iṣẹ́ dádì ẹ sọ fún mi níjẹta ṣé wọ́n ti ní ká kó ládùúgbò ní àbí kìnìún báyìí. wọ́n máa ní ká kó ládùúgbò. kìnìún wá wá o. gbogbo àwọn tó wà nídìí ọ̀rọ̀ bàbá ẹ̀ tí wọ́n fi dá bàbá ẹ̀ dúró tí wọ́n fi gba gbogbo property ẹ̀ ọwọ́ pálábá wọn ti ségi o. wọ́n ti mú wọn. wọ́n ti mú wọn. ọlọ́ọ̀ṣọ́ nìyẹn. kódà gan wọn ò wá mú wọn lásán gbogbo property bàbá ẹ̀ pátápátá o ni wọ́n ti release fún mi. mi mi gbọ́ pàtẹ́sọ kí lè sọ. a ní gbogbo property bàbá ẹ̀ bẹ́ẹ̀ni pátápátá tí wọ́n gbẹ́sẹ̀ lé tí wọ́n ní entitled sí bẹ́ẹ̀ni wọ́n ti kó gbogbo ẹ̀ fún wa gbogbo nǹkan yẹn tó bá dà padà tán owó ò bá ní lórúkọ jẹ́ wọ́n tún lọ́ máa fún wa. ṣọ́ máa fún wa bí wọ́n sọ pé máa fún wa. wọ́n tiẹ̀ ti fún wa owó yẹn nìkan ṣo ni wọ́n ní kí wọ́n á gbà lọ́túnla àbúrò gbogbo gbogbo property bàbí ẹ̀ pátápátá ó ti wà lọ́wọ́ wa. mọ́ mi jẹ iṣu ọ̀gbẹ́ gbọ́kọ̀ tó ń sọ dáadáa ṣá. ń ah, gbé tí ó dùn mí. ó wò rí pé tó bá yẹ pé ìṣèlórí mi ń tí mo kọrin ayọ̀ tí mò ń jó wàá mọ̀ pé ó yẹ ká gbàlù ká máa jó ni. àbọ̀sáyé rèé o zero nu àbọ̀ mọ́mí. ọlọ́run ṣeun. ọlọ́run ṣeun. a ti bọ́ sáyé ah. a ti kúrò nínú ìṣẹ́ ṣé mo ní kó fọkàn ara ẹ balẹ̀ ee ah. bẹ́ẹ̀ kú pẹ́ dalẹ́ kan ni ayọ̀ ń bọ̀ lówùúrọ̀ ayọ̀ wa ti wá dé wa. Ah, màámi màámi bàbá ọkọ tí mo ń rún ibi tí mo wà yìí. kí ló mú ọkọ mi. ah. Ọlọ́run ṣeun jẹ́ ká máa fọpẹ́ fọ́lọ́run bọ̀ kókó ni pé ẹni wọ́n máa san owó yẹn fún yín ah, ah. wọ́n ti dáwọ́ gbọ́ pátí padà lọ. pátápátá. Ah, àná ìyẹn kọ́ tẹ̀ kókó. àwọn ti gba àwọn ọ̀daràn ọlọ́sà tí wọ́n ṣekú pa arábìnrin ẹ̀dẹ́fẹ́ Mohammed ní ìsàlẹ̀ àyìnlá house akẹ́gbẹ̀rú. àmì eh? wàìtí rèé. ta ló jẹ́ bẹ́ẹ̀. wàìtí rèé fáyà ni àwọn méjì mo mọ mo ti sọ̀rọ̀ wọn fún yín rí ṣì báwọn ni mo sọ pé wọ́n fẹ́ mú mi introduce mi sí business kan tí mo ní wọ́n máa mú mi wọlé tí mi náà dúró pé kí n gbọ́ kọ̀ọ̀kan látọ̀dọ̀ wọn níbi náà eh, àwọn rèé. ẹ eh, ẹ eh, bí sòrò wọn kọ àkọlé kan sí ìsàlẹ̀. ẹ là wà tí òòṣà àti báyà adigunjalè ni wọn. ó lè. wọn dà wọn pààyàn gan. ẹ ah! ọlọ́run ṣeun ọlọ́run ah, ṣeun ọlọ́run ṣeun ẹ ṣe mọ̀ pé mo sọ fún ẹ òun ah. rántí ọ̀rọ̀ tí mo bẹ́ẹ̀ sọ́njọ́ sí tí mo ní kó má jalè o tí mo ní kó má wo aago aláago ṣiṣẹ́ o tí mo ní kó má yàn kan níbi ọwọ́ ògbè pápẹ̀rẹ̀. ẹ jẹ́ ká máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé kò ọ̀rọ̀ mi ò tó báyìí o ah, àwọn eléyìí. wọ́n máa pa ah. àwọn eléyìí ni. àtọ́ ah, àbàtẹ̀ pa wọ́n máa wọ́n fún wọn ni. Ọlọ́run ṣe màá mi ṣùgbọ́n Ọlọ́run ṣe màá mi. ṣé mo sọ fún ẹ. ẹ̀bùn bá mi ẹ jẹ́ kí n tètè ṣé wọ́n ẹ eh, kí ló ṣẹlẹ̀ eh, eh. gàrà ti dé nìyẹn. àbí o ah, ṣe bí wọn lọmọ àjẹ́ òun. àjàǹkáyé.